Wadi malmale. Baadil man baabil di malmale patwam. Baabil di malmale patwam. Wadi malmale. Wadi malmale. Baabil di malmale patwam. Baabil di malmale patwam. Wadi malmale. Wadi malmale. Baabil di malmale patwam. Baabil di malmale patwam. Wadi malmale. Wadi malmale. Baabil di malmale patwam. Baabil di malmale patwam. Wadi malmale. Wadi malmale. Baabil di malmale patwam. Ɔdi mɛmɛ. Baabi ti mɛmɛ ti paatɔn. Baabi ti mɛmɛ ti paatɔn. Ɔdi mɛmɛ le. Ɔdi mɛmɛ le. Baabi ti mɛmɛ ti paatɔn. Baabi ti mɛmɛ ti paatɔn. Ɔdi mɛmɛ le. Ɔdi mɛmɛ le. Baabi ti mɛmɛ ti paatɔn. Baabi ti mɛmɛ ti paatɔn. Ɔdi mɛmɛ le. Ɔdi mɛmɛ ti mɛmɛ ti paatɔn. Baabi ti mɛmɛ ti paatɔn. Ɔdi mɛmɛ le. Ɔdi mɛmɛ ti mɛmɛ ti paatɔn. Baabi ti mɛmɛ ti paatɔn. Wodi mɛmɛli. Wodi mɛmɛli. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Wodi mɛmɛli. Wodi mɛmɛli. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Wodi mɛmɛli. Wodi mɛmɛli. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Wodi mɛmɛli. Wodi mɛmɛli. Maa bɛ di mɛmɛ ti paatɔ. Father, wo di mẹ́mẹ́. Wo di mẹ́mẹ́. Màá bẹ di mẹ́mẹ́ ti pàtó. Màá bẹ di mẹ́mẹ́ ti pàtó. Wo di mẹ́mẹ́. Wo di mẹ́mẹ́. Màá bẹ di mẹ́mẹ́ ti pàtó. Baba ji mama ta fatom. Waji ba ta fatom. Waji ba ta fatom. Baba ji mama ta fatom. Baba ji ba ta fatom. Babu. Waji mama